الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إلى حرامه kí a tó máa tẹ̀síwájú lórí síra àrìnà hàtùlù kékeré jù lọ́wọ́ wa kọ̀ọ̀dáì a rí ní àkókò tàwà yìí àwọn ọ̀rọ̀ kan ń bẹ ta tí gbogbo àwọn àbá tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ àwọn títí kọ́rọ̀ orí àtúbẹ̀ kò sẹ́ni kan tí ní gómìnà ọ̀yàn tí ọ̀rọ̀ òní débẹ̀ ẹni ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sọ̀gbọ̀n kan tẹ́tí ìmọ̀ mẹ́nu bá pípé ìjẹ́ nìkan ti ẹgbẹ́ inú ẹ̀dá tó wà láyé lásìkò káwọn yìí káàrí wọ́n pọ̀ sí àwọn sọ̀ ábàdí kálà òṣùkọ̀ lásìkò káwọn yìí káwá sí wà àwọn sọ̀ ábà tẹ̀lé ara yín. أولئك الذين امتحن الله قلوبهم ọlọ́ọ̀bà àdéjọ láfún rẹ̀ ìkárọ̀ ọ̀hún lọ́wọ́ sùhánù ọ̀dà àlẹ́. ìdènà ń pèrè dá àwádìí ọlọ́run sáré wọn máa tàwọn lẹ́nu àbá. lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú láàárín ẹ̀rọ tó yẹ wó lọ́pọ̀lọpọ̀ tó yẹ kí wọ́n ti. ọ̀pọ̀lọpọ̀ ló ní gọ́ọ̀rọ̀ ló wù àwọn àmọ́ ẹ̀ fáálù wọ́n ti ní àwọn akájẹ́ eléyìí tí ọlọ́wọ́ bá wọlé sọ láwù fi ẹ̀rí kadélẹ̀ lórí ẹ̀ tí wọ́n ti rẹ̀ lórí wọn sí. kí amọ̀sálà yìí mú àwọn kankan nínú síra àgbàlá kásòlò fẹ́fẹ́ yìí òun lè jẹ́ sí akọ́kọ́ yà síbẹ̀ àwọn kankan kan bẹ́ẹ̀ tí àwọn ọmọ ilé ń táwọn ti kọ́ ní. yàrá akẹ́kọ̀ọ́ sáàkà sí nǹka àmọ̀tí mọ̀rọ́jà àgbéyẹ̀wò. ṣùgbọ́n báwọn náà ti dé ìpele náà yóò sì máa jẹ́ máàlì látọ̀lọ̀ kábàrò máa. ṣùgbọ́n àwọn náà ti wà ní ìpele náà yóò kà tó máa jẹ́ kẹ́ni o láti báwo la wà ní. أحكام الزكاة المضاربة يوما تعمل المضاربة كلا فعل المضاربة هنالك ẹnìkan ó wo bí owó kalẹ̀ kí ẹni léyìí kó wọn lè fi owó yẹn àwọn májèmú wọ̀nyí abala rẹ̀ láwà lọ́wọ́ wọ́n bá ti lábàá yìí pé nínú májèmú òun náà ní kí á jọ ní gbèdéke kan lágbo pẹ̀lú òbí lórí ní àwọn gbèdéke eléyìí tọ́wọ́ náà ó lò tí ò ní jẹ́ ìdí yóò máa kó òbí lọ́wọ́. nínú àwọn eléyìí tí àwọn àbá mẹ́nu báyìí máa mẹ́tẹ̀wọ́ ọ̀hún bisimilahi rahman rahim wọn wà tààrí ló fi tẹ̀dáàrẹ̀ lọ sí ìṣẹ̀lẹ̀ ààrẹ kí yọ sàdá ya ní lérí òní wa ìpín tí ó máa jẹ́ ẹni tó ń fowó ṣiṣẹ́ mẹ̀nàfíìsì nínú èrè tí wọ́n bá jẹ nínú owó tí ẹnìkan fi kalẹ̀ fẹ́ni lè fi ṣiṣẹ́.

èrè bá jẹ́ ń bẹ àjọmọ̀ pé ọ̀nà kan náà téèyàn bíi pé májẹ̀mú kalẹ̀ lórí wípé tá a bá pa àbí tó bá wọlé á gbọ́ ṣùgbọ́n irú eléyìí wọ́n fẹ́ ká gbọ́ yé bí wọ́n fi sọ̀rọ̀ bá nì wípé ájọ máa fi ní o déédéé ni ó sì jẹ́ láàrin wa. Wàdí sọ́ra ni kó lè ní ọmọ àní òrìlẹ̀. Ó ní àyí pé irú èrè ni kò sẹ́ni tí òun lura lọ dọ́gbadọ́gba náà ni tí wọ́n bá rí tẹ̀ wọ́n mọ̀ jẹ́. Dọ́gbadọ́gba òun ó máa pín tí wọ́n bá rí tẹ̀. Kò sí pé ẹnìkan ó lè kí ni kò ẹnìkan ó bà ju ẹnìkan lọ ẹnìkan ò lè gbajẹ́ ẹnìkan lọ níbi irú ìran ìgbékalẹ̀ ọ̀rọ̀ báyìí wọ́n ní kí ló fà á kẹ́yìn kò lọ lè á nàrú ó ilẹ̀ ìgbìmọ̀ ìlọ́ọ̀fà táwọn wà òun náà darí nì ó darí ọ̀rọ̀ nì méjèèjì lẹ́ẹ̀kan náà. láàmùrọ̀ ìdí lè àhàlì bì máa kò sí ìkẹta láàmùrọ̀ làbí àti yọ̀rọ̀ ìdí kò sí ìkẹta tí ó wàá sẹ́kùn wọn lè àhàlì bì máa àrà àhà fún ẹnìkan lórí ẹnìkejì tí a nínú ọ̀rọ̀ lóṣù yẹn. fà tọ́ba ti wá rí bẹ́ẹ̀ ìpìtàdọ̀ dáadéka àti sẹ́kùn ìyá ń tọrọ òun sọ fún wa ní lórí dọ́gbadọ́gba ni wọ́n ti fi ní o dọ́gbadọ́gba wọ́n jọ fún yìí tí rọ̀ bá ti lè jáde báyìí ń ṣe wà rí buhú bẹ́ẹ̀ nànà ìtẹ́jìrì bí ádàlùmá wà rí buhú bẹ́ẹ̀ nànà gba bí sòwò èrè bá rí bẹ́ẹ̀ àwọn méjì náà lájọ ni àwọn jọ fún yìí ọ̀rọ̀ tó wáyé tó ti ta owó ìgbà nìlọ ó mìíràn yìí pé ọ̀rọ̀ tó ti sọ yẹn wọ́n jọ máa tún owó yẹn ní déédéé ní ìtumọ̀ tó nínú yẹn o. wọ́n wá gbọ́dọ̀ sájà kẹ́ni wá wò pé tó bá wò ní màá yọ ọmọ ẹ̀ tó lówó ara o. wọ́n tún gbọ́dọ̀ sájà náà kẹ́ni tó sájà kó lòdòdó kó sọ fẹ́ tó lówó pé á ẹ̀rù kọ́ ọlọ́run ọjà sí àtà yìí iye báyìí ni mo rí bẹ́ẹ̀ lápẹjúwe géèlì láàrí ó sì tó nǹkan bíi five hundred thousand kẹ́ni tí ó ní owó ọwọ́ afẹ́fẹ́ ọ̀dà fún èmi ní fíkì bẹ́ẹ̀ tí wọ́n máa mú lọ láà kò gbọ́dọ̀ rí ẹ̀ mọ̀tàtà àwùjọ abẹ́yẹ náà wò two two fifty náà yóò ṣe dé láàrin àwọn méjì lórí láàrin àwọn méjì eléyìí ni tí ọ̀rọ̀ ń sọ fún wa pé pàpàtàdọ̀ láàrin kàtẹ́sù yá lẹ́yìn ìsìnkọ́. Etí kò ọ̀rọ̀ yẹn sọ fún wa ní wípé déédéé ni níbi ìlẹ́tọ̀ọ́ sí èyí náà. Kámà wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ tuntun pé làwùkọ́ ọ̀dà á ti fi dá òwe ní wọ̀lá ìlú. Kẹ́lì kan sọ wípé aago léyìí o àbí ilé yìí láàrin èyí rẹ lọ́jọ́ wáyé pé èyí rẹ lájọ́ ní. Ilé yìí o èyí rẹ lájọ́ ní. ولفعل أتكون بينهما نسبين ولكم لنا اليوم ìlàjì ilé yẹn ọmọ jẹ tẹnìkan ìlàjì òun ọmọ jẹ tẹnìkejì ìdàkóòrò bá ìdàwọ̀ máa ń lè bẹ̀ ìpèsè méjì ilé wọn máa jẹ ìpínkọ̀ ọ̀gbọ́n máa jẹ tẹnìkọ̀ máa ń lọ òun méjì rẹ̀. wọ́n ní bákan náà fàyìnbọ́n tí ẹni tó lówó bá sọ fún ẹni tí ó fẹ́ bá fowó lò ìtẹ́gìrì ìwádìí ìgbàlá àgbàdo àrà tọ́ba nítọ̀. ìdá mẹ́ta nínú ìdá mẹ́rin owó yìí o ìyẹn rí fún èyí èrè tá a bá rí òní ọmọ jẹ́ tèmi. àwọn olóṣogbo àbíkọ́sọ yìí pé ìdá kan ìdá mẹ́ta mo rò pé wọ́n fẹ́ tẹ̀sí kámẹ́rì pé ìfẹ́lókun kan gbọ́dọ̀ wáyé lórí ìgbé owó kalẹ̀ ọ̀kan ní kẹ́sí tó gbà bá ti tó kalẹ̀ náà lọ́kàlù kọ́kàn wá òkú tọ̀ èrò lápá àbá ti nílá pẹ̀lú ìpolú rárá ọ̀rọ̀ yẹ kò sí gbọ́dọ̀ wáyé lọ́dẹ̀ tó náà fowó tó wòye pé mo ti wàhálà ní mo ti iná kó o tó mo ti iná ló sì máa tọrẹ mo ti iná lé lórí ó sì máa tọrẹ mo ti iná lé lórí tí ó máa jẹ́ tèmi lélẹ́yìí eléyìí ìgbé kalẹ̀ nínú ìdáná fún ìlú wàhálà lọ. torí pé bákan méjì ni wọ́n lè lo òun kéde ọkọ̀ títẹ̀ ní bá pọ̀ owó lè fẹ́fẹ́ tó ní olú èmi nígbà tó pọ̀ ó sì lè fẹ́fẹ́ tó náà lọ gbogbo wàhálà tó náà bá fẹ́ ra lójú ọ̀nà ẹni tó gbówó kalẹ̀ ní mọ́mọ́ ẹni tó gbówó kalẹ̀ ní máa lábẹ́ èsì kẹ́ni tó sì fowó ti wàhálà lọ kó wọn máa pàdé nǹkan tó lè mú ìyàtọ̀ ara lójú ọ̀nà nígbà tó bá rí ẹrù níbi tẹ́gùn wà kọ́nà kọ́mọ dáàbò rẹ̀ wà fún ní àjò òfin tó mú sí abápàdé ní àjò ìyẹn máa délé lọ pé àwọn sọ bí ìyàwó lòdì ọ̀rọ̀ léwu àwọn owó ẹ̀gẹ́ ìran gẹ́gẹ́ ìlú ẹ̀gẹ́ ìran délé lọ. tọ́ba jẹ padà wá sọ ti pẹ́ tọ́lọ́ ti pẹ́ lórí ẹ̀ káà àjọ kọ̀ọ̀bá yìí kọ̀ọ̀bá yìí lẹ́yìn ọ̀rọ̀ ti pẹ́ lórí ẹ̀ ó sọ sọ ẹ̀mí obìnrin ní tó wà ó ṣùgbọ́n kò wù bẹ́ẹ̀ gbogbo sọ̀rọ̀ bá pàdé lójú ọ̀nà tó lè mú ọkọ̀ ara tẹ́lẹ̀ kejì sínú tó ń bẹ lábẹ́ èyí tó ń gba báàlù lára tó ń gbàtẹ́kùn lára díẹ̀ títún lára fọwọ́ òun rẹ̀ ara mú sí ìfẹ́rẹ́fẹ́ tí wọ́n ti fẹ́ sọ lọ́júmọ́ ṣé àlùjọ ọ̀nà àti gbogbo olùkọ́ tó bá pàdé kò wọ́n yẹ wọ́n rẹ̀ kọ́ wá rí wọn bí ẹ fọwọ́ lálẹ́ wípé ìrẹ́lẹ́ kan tó pọ̀ lókùn bàtẹ́ ìlú sọ̀rọ̀ ẹnu yóò kàn orí ẹ̀ kó sọ. ìpìlẹ̀ yìí ti láwọn ẹ̀ka pèlè lórí oníṣẹ́ kìrìlì wádìyà àwọn wádìí ìkàlẹ̀ àtàtà àbà èmi màá ní tírí owó akọ́ rẹ̀ o tírí owó akọ́ kẹ́lẹ́ kàlẹ́ àtàtà àbà ìrìbùlì yìí ìyẹn tírí owó akọ́ mẹ́ta nù mẹ́rin èrè tàbárí. àwọn

wọ́n ní sọ ya ó sì yẹ lára bíà lẹ́yìn àwọn mẹ́ta àìmọ̀ náà fún àdúrà torí ti máa ìfẹ́ ẹni kọ̀ọ̀kan wá àkọ́ọ̀dà òru yóò gbà bẹ́ẹ̀ náà wàlúbáàkì ndị àkàlì ìtọ́bátẹ́kùn nínú ọ̀jẹ́ ti ẹnì kejì náà fi lé yìí. wọ́n torí pé èyí tó jẹ́ èrè tí wọ́n ní yẹn. mùtà ákúnláhùnmá etí àwọn méjèèjì lẹ́tọ̀ọ́ sí ni àwọn méjèèjì ọjọ́ lẹ́tọ̀ọ́ sí ni. fàyidà kó ṣèrọ náà sí buhari ìmàmín tí wọ́n bá ti wá lè fi òdiwọ̀n sí tẹnìkan nù méjèèjì ìtumọ̀ rẹ̀ náà ní pé kí ni falibaki lèlè áfà èyí tó ń tẹ́kù wọn lẹ́bẹ̀ẹ́ lè jìnnà ni. tí wọ́n ti lè fún ẹ̀ríkà pé ìwọ́lọ́ba ìtura yìí ìtumọ̀ náà ní gbogbo tó bá kú náà máa jẹ́ لأن ربها مستحق لهما ربا صلك يقول èyí tí wọ́n bá rí bẹ́ẹ̀ àwọn méjì náà ni wọ́n ní falibasi lè àmàr èyí ìtumọ̀ tí ń bẹ ọ̀rọ̀ yẹn kọ́ lọ ètẹ́jì rí لي ثلاثة أرباع ولك اثنين من اثنان من الثلاثة أرباع kò lè nídìí yóò àbíkọ́ lọ pé wàlákà lè bá bí kò nídìí yóò má sọ̀yẹ́ wọ́n ti sọ pé lé àtàlákà tí lẹ́yìn pé kéde o mọ̀ fún mọ̀ kéde o wàlákà lè bá kí ìtumọ̀ tó wà mí náà nìyẹn. wọ́n ní báyìí sálà bá sí àwọn méjèèjì sẹ́nu ọ̀bá fò límàní límàní ìlú sí olùmọ̀sòrò ta ni ó máa ní ìpín tí wọ́n jẹ̀mú wà lórí ẹ̀ nípa ó wà láàánú yóò máa jẹ́ tiẹ̀ tó fẹ́ràn yìí kọ̀lí láńkà náà áwòkẹ̀sí rán ó kéré ní àbúkọ̀ lẹ́yìn àwọn yẹ̀sẹ̀ ní kú bẹ̀rẹ̀ àmì tó kó wọn lẹ́tọ̀ọ́ sí pẹ̀lú iṣẹ́ tó ṣe. wọ́n wà yẹ̀kí lónìí wọ̀yẹ́ kìtò géèmì yìí sì lè pọ̀ ó lè kéré ńgbà ló sì lè pọ̀ lóògbà tó ti sí mọ́jẹ̀mú ẹni tó owó ti sẹ́yìn náà ló lé. kàkọ́lì sáàtù lìsùkú láti rà ánẹ̀ nítorí pé iṣẹ́ tó lọ sí náà kì í ṣe tó lágbára iṣẹ́ tó rọrùn láti dé àkọ́ni sọ̀rọ̀ tó láwùjọ kẹfì rẹ̀ wọ́n sì lè fún ní ìpín eléyìí tó pọ̀ lìsùkú láti rà ánẹ̀ nítorí pé iṣẹ́ tó lọ sí náà lágbára fẹ́ẹ̀ náà ṣe kẹ́nẹ́ fẹ́ẹ̀ náà lágbára bẹ́ẹ̀ni tó ń wá ẹni tó ń wá tírélà. ẹnìkan lọ́ra tírélà ẹnìkan ló wá ń wà á tó fi fi ń ṣe bísẹ́ẹ̀lì àbí ẹnìkan ló gbówó tí wọ́n fi ń ṣe bísẹ́ẹ̀lì bí ní tí wọ́n ń lọ rà ẹni pé àwọn ọkọ̀ wọ̀nyẹn lòún wà. adúlù tó dì mọ́yìn jẹ̀ǹjẹ̀ǹ tó dẹ́ tó kéde pé lóòrò wà tá ló sòrò wà kéde pé sẹ́yìn rẹ̀ la lé o ṣùgbọ́n iṣẹ́ ńlá náà ni tòun ti bẹ́ẹ̀ bó ṣe rí òun náà bó ṣe rọ̀ lọ́wọ́ tó gbẹ torí pé iṣẹ́ ọpọlọ ni èmi náà mọ́tò kékeré wà lásán kò lówó torí pé ibi mọ́tò kékeré ti kọjá ńlá ò ní kọjá mẹ́wò tọ́lọ́ bá lójú wò èmi máa ń sọ kankan yìí pé dírẹ́fà tí ò tẹ skul yìí sọ pé kò lọ skul ìwọ tó wá jáde yunifásitì ó lè sá kọ́sí fún mọ́ má dùn lọ àwọn abaládùn náà fẹ́ nínú máàlì òun máa ń ju ọ̀rọ̀ wo lè mọ́ o. yóò láwọn fọ́múlà kan nínú máàlì fẹ́ kó báwo ló ṣe fẹ́ kakuléètì ìjẹ̀kẹ́ pé nǹkan kan fẹ́ kọjá láàyè kan báwo ló ṣe fẹ̀ sí báwo ló ṣe gba nǹkan sí bàbá àdúrà lórí ṣe. ìwọ́n lè máa wọ̀n án lónìí lọ́la kó sì máa mú fọ́múlà jáde ṣùgbọ́n tó bá bọ́ sí pátíkà òun òun ò máa kò jẹ́ máa fọ́múlà tó kà fún ọ ṣùgbọ́n tó bá ti kojú wo báyìí you hold mọ̀ ẹ́ pé two plus two minus three hold the minus ti táyà mọ́tò to fẹ́ kọjá bẹ́ẹ̀ tó ti plus yìí papọ̀ fún ọ. sọ pé ìwọ ẹsẹ̀ máa kà á ní pé táyà mélòó ni mọ́tò yẹn ní to mẹ́wàá lè léyìí kọjá wọn ò ní ìdí eré nǹkan ò ní kò díẹ̀ má kò mọ ẹgbẹ́ fọ́múlà tó fẹ́ fẹ́ bá ti báyìí bá ti ọ̀nà báyìí ti ṣe calculation rẹ̀ náà nìyẹn calculation yẹn ti rí rìsọ́ọ̀tì ẹ̀ lẹ́sẹ̀ kan náà yóò tó mú kọ́kọ́rọ́ wá pòfẹ́sọ̀ mo bá ẹ̀rọ ọmọ kakulétì ẹ̀ táyà bẹ́ẹ̀ ló lè kọjá sí ìsìkọ́tù òun yẹ fún pé kíláàsì tó ti dára mọ́tì ọjà bọ́ owó ọ̀nà iléèwé èyí òun náà táwọn sọ pé kò sẹ́ni tí ò lọ́pọlọ kò sẹ́ni tí ò nímọ̀ ìmọ̀ náà ní tiẹ̀ náà ti ń lò yẹn. ṣùgbọ́n tó kálukú náà bá ti jókòó sí tó sì múra tó ní ìsìkọ́nù lórí ìmọ̀ náà. torí ìdílé ìta ti lọ́mọ yẹn òun ni wípé iṣẹ́ mi lágbára iṣẹ́ mi lágbára tẹ̀pẹ́ nìkan gbówó kalẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ti fẹ́ ẹsẹ́ tó ti fẹ́ lágbára látara pẹ́sẹ́ yẹn lágbára wọn a máa jẹ́ sí wípé yùsọ̀rọ̀ tìláwù yùsọ̀ kẹfẹ́ yẹn ìpín tí wọ́n fún un ní mọ́jẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ yóò pọ̀ yíṣù ẹrú bá ti àlànà nítorí pé sẹ́yìn náà lágbára ẹ̀rù máa ń sọ lẹ́ẹ̀kan kọ́lẹ́mì lè gba one over three yẹn ló gba three over four abẹ́ẹ̀kọ́ kọ́ndíṣàn kẹ́yìn ó lè mú ni bí wọ́n jẹ̀mú kalẹ̀ lórí pé a ah, tẹ́tí mo fẹ́ fi lágbára ẹ bá fi bàbá yín tó wò three four bàbá o. mo rò pé agbẹ́sẹ̀ wọn lágbára náà owó nìkan lọ jẹ́ méjọ́ lè bẹ̀ kò sí wàhálà títí mẹ́ náà tó àgbà náà tó ìyẹn náà bẹ́ẹ̀ nù kẹ́tí wọ́n lè wò láti lè gbé àwọn ọmọdéwọ̀n yìí kalẹ̀. pàpàdé yàtọ̀lẹ́bù àtẹ̀kọ̀dé ìgbékalẹ̀ òdiwọ̀n yìí yóò mú wáyà pẹ̀lú àwọn lẹ́tìrá àbẹ̀rẹ̀ àdìdín fèlè ìdìdí wà àdàmì. bákan náà a tún máa yọ̀tọ̀ síra wọn níbi yíyàtọ̀ àwọn ẹni tó fẹ́ ṣiṣẹ́ fèlè ìdìdí wà àdàmì mọ́mánà àlè ìsìkì ìdìdí lọ́gàdàlà àrọ̀bìyà àlè ìsìkì bìmọ̀ wal ìtìkọ́n alimaharo òun náà ni tí èèyàn ṣe jìnnà sí màárọ̀ nìyẹn bóyá ṣe jìnnà ó ṣe yanjú sí níbi iṣẹ́ tó fẹ́ ṣe yẹn báwo ni sẹ́yìn ṣe yí sí wọn ni àtọ̀bí ibú alimáàlú expert doctor ó wà expert àbáyé hmm? hmm? àlùmáàdì ó ní màárọ̀ tó yẹ kóró yẹn ni wípé ó má mà dájú lórí nǹkan yẹn wọn ní fèlè ẹsẹ níbi ìmàmàdájú kò yẹ kí wọn ní àdéhùn kò fèlè ẹsẹ ayé àti ìsìnkọ́. fi ìrìbátì yìí a ó sọ̀rọ̀ èyí. wọ́n ní lè tìlá bẹ̀rẹ̀ àmìlí nítorí yàtọ̀ síra tó wọ́n sílẹ̀ yìí bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀kì níbi kéèyàn yanjú ó jẹná wà ádámì àti bíbí ó sọ̀rọ̀ bí ó tó dáadáa rẹ̀ tó dáadáa rẹ̀ ní tùmọ̀tàrù nípasẹ̀ ahmed ìtàn wọ́n ní ẹlọ́wọ̀ ẹgbẹ́ wọ́n máa fi òṣùwọ̀n sí ìpín ẹni tí ó ti jẹ́ pẹ̀lú mẹ́kẹ̀mú náà ni bíkì láàbì rọ́pò náà yàtọ̀ sí ẹni tó jẹ́ ẹni tó lówó ẹni tó bá jẹ́ ẹni tó lówó òun tiẹ̀ ẹni tó lówó tiẹ̀ yàtọ̀ òun kàdé gbé kalẹ̀ wọ́n bá ti rù mo rò pé tókò ó ń jẹ kò tó wàhálà àtàkùn fẹ́ ti bẹ́ẹ̀ ẹ bá jẹun ló lè gbé kalẹ̀ pẹ̀lú àwọn ìpínwọ̀n yẹn pé torí wàhálà tó ń ṣe bẹ́ẹ̀ àbí torí wípé bóyá bẹ́ẹ̀ ni ẹ náà ṣe ìyẹnjú sí tó bá lóṣẹ pẹ́ lóṣù lóṣù rẹ̀ bá dá lórí tó ẹ bá yẹn ṣe ìfẹ́ lọ́wọ́ ìṣẹ́ tó wọn gbà lélẹ̀ torí pé tọ́lẹ́ ti dá lórí. fàyín náà wo ẹsẹ̀ ìfowó ìmọ̀lẹ́ wọn láàrin fẹ́ ní tọ̀hún òun lẹ́tọ̀ọ́ sí pẹ̀lú owó rẹ̀ ní láàbì sáà ṣùgbọ́n ẹ̀tọ́ wo lẹ́tọ̀ọ́ sówó yẹn pẹ̀lú mọ́jàmọ́jọ́ kan ló fẹ́ lẹ́tọ̀ọ́ sí. wà ní wàá ìdá fásitì àlùmọ́mọ́ ọ̀ra tí ìjọba òwò bá pọ̀ ìjọba ṣíṣẹ́ẹ̀tì kankalẹ̀ tó bá lọ bàjẹ́ pépé àṣemá ìgbékalẹ̀ wọn yẹn ó bàjẹ́ láàrin àwọn méjèèjì bóyá owó tẹ́ ẹ gbé kalẹ̀ o onídìí owó ìbá gbé àṣemá kò fàríkùwá yẹkùnù lọ́bìnrin máa di òòrè tó bá wà ńlẹ̀ ẹ̀dùn lówó lórí o ìyá àná olórí pé nàmá wù máa ní ìdàgbàsókè tó bá wúrẹ́ náà ni fàyàkùnù lè ámì ojú rọ́tà mẹ́sìlẹ̀ yìí ṣùgbọ́n tó bá ti wá rí báyẹn ẹni tó ń náà wá ṣiṣẹ́ kò lè ṣe nílọ lásán ṣèdí owó tí wọ́n bá máa san fẹ́ni tó ti ṣiṣẹ́ yẹn wọ́n san fún òun náà lẹ̀ ẹ̀wù dèdè owó tó máa ń gbàdúrà lórí ẹni ẹ tó bá ti ṣiṣẹ́ yẹn wọ́n sọ fún un náà mẹ́. lápẹjúwe ẹnìkan tó la mọ́tò wọ́n yàn yín pé kọ́ máa ti kí ni owó táwọn bá pa mẹ́ géèlì tá a bá rí lájọ máa pín ìjà wá dùn wọn wọ́n di wípé ẹnìyẹn ló wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ọba ti dé bá mú kọ́kọ́rọ́ mọ́tò wọn bá ti kẹ́ni bá mú kọ́kọ́rọ́ mọ́tò iṣẹ́ tẹ̀ nìyẹn wá fi mọ́tò yẹn sí nígbà tó dé kò yẹ owó tó bá rí pẹ̀lú pé mùdọ́rà bá ti bàjẹ́ láàrin àwọn méjèèjì owó tó bá owó tó bá rí yé nìkan bá rí níbi owó yẹn wọn ò ní jọ pé owó yẹn ìfẹ́ wà láàrin wípé iṣẹ́ tó ṣe yẹn ìlú ni wọ́n máa ń san fún déédéé ìlú ẹ̀ bá sẹ́yìn kò sí ní pọ́tọ̀ wọn náà ṣẹ́kẹ́ ní o òun náà ò lè ṣiṣẹ́ sọ́ọ̀tì ó sì kú lè pé rẹ̀ torí pé bóyá èrè tó ń lọ bá múlé ṣùgbọ́n táà ń sọ fún ara pé ìsìláàmù ló ń fẹ́ ká sí òdodo ìyẹn gbọ́dọ̀ lódodo kò gbọ́dọ̀ sí pé torí wípé ìjà wá mùtọ́lá bàbá ìjẹ́ láàrin méjèèjì kò wá lọ́wọ́ ṣe gbogbo èrè tó wá rí lẹ̀ kò mọ̀ ẹ́ pé ó máa fi pamọ́ ní ọ̀pá nǹkan rẹ̀ ọba ti ní ọba àti pamẹ́ ni yóò pa nǹkan rẹ̀ lọ́wọ́ rẹ̀ o mùsùlùmí gbọ́dọ̀ máa ní kíni o mùsùlùmí gbọ́dọ̀ lódodo pẹ̀lú ẹjọ́ bá jọ tàwa pọ̀. wọn ni lẹ́yìn ọ̀nà máa wù máa nìyí ọ̀yà kó ìlà áálẹ̀ lójú lọ́tọ̀ nídìí lẹ́yìn ọ̀nà pé ìnáma yàtọ̀ yìí kùrì sáà pẹ̀lú májẹ̀mú lóbìnrin lẹ́tọ̀ sí owó náà ọkọ̀ ìfásọ̀rọ̀ sáà májẹ̀mú lẹ́sùn ti kàrẹ̀ ìbàjẹ́ tábà ní fàṣà nígbà tí mọ̀lọ́rọ́bà tó wà láàrin wọn ti bàjẹ́ mọ́jẹ̀mú náà ti ní o mọ́jẹ̀mú náà ti bàjẹ́ nìyẹn. nítorí ìjà mẹ́mẹ́nu bá ìṣá àbábìnrin láti ibi táàbù omi ṣùgbọ́n lórí àlàyé tí mo sọ lẹ́ẹ̀kan kí ló fẹ́ mú mi yà sílẹ̀ àbámọ̀ òyìnbó gẹ́gẹ́ tí wàá máa nítorí pé àwọn àbá náà ò dákẹ́ ó bá lùkú ń lọ láàyè à ń gbọ́ nínú rúbà a máa lọ sí òde kan lénìí àwọn ọ̀rọ̀ kan wá wáyé ń bẹ̀ èmi náà lọ́n kára pé kí n sì dá lẹ́kọ̀ọ́ bẹ̀ ọ̀kan náà àbá lè yóò ṣe rọ́ọ̀nù bẹ̀ èmi náà mẹ́nu bá lórí báwọn tí wọ́n sì lọ́wọ́ nípa àwọn bùhábà kò sí tó fà á sí pé wọn àwọn àmọ́tá àwọn olóògbé ẹ̀dá àwọn olóògbé ẹ̀dá ò sí kẹ̀yìn wọn. ẹni tó wà pẹ̀lú olóògbé ẹ̀dá yóò lọ sí tẹ́lẹ̀ kan bá ń ṣàtìṣe ọyẹ ká gẹ́gẹ́ ní orí ọyẹ ká di pọ̀ ẹ̀sì ẹ̀. àwa mẹ́nu bá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tó fi jẹ́ sí wípé wọn ò lóògbé pẹ̀lú wọn nígbà tí ẹni tó sọ̀rọ̀ tó sọ wípé bàbá ànábì kú inú wọn ò bàjẹ́ wọn nínú àbáwá bá tù ò bàjẹ́ sí ikú ànábì inú àbáwá wọn ò bàjẹ́ sí ikú ànábì ló bá a òun náà ni mo ti di khalifa ọ̀rọ̀ burúkú ni o tí gbogbo ayé náà ti sọ ọ̀rọ̀ burúkú ni táwọn náà mà ṣùgbọ́n tí tẹ́mi ti lọ́ ní ọ̀rọ̀ yẹn sọ ẹ pé èyí táwọn sọ ọ̀rọ̀ burúkú ni lóòótọ́ ṣùgbọ́n tó wáyé pẹ́ ní eré ẹ̀dá lọ́wọ́ wọn ó fún wọn ṣe ni pé àbẹ́ ti sọ yẹ o ọ̀rọ̀ wọn la pẹ̀lú ìwé kẹta àwọn nígbà àwọn kíláàsì kọ́dà mú wọn nígbà tó wà nílẹ̀ lẹ́nu rẹ̀ rẹ̀ pé nígbà tí ẹnìkan délé ọ̀dà tó ra tari tó wá ní òun fẹ́ ra àtàmúré òun fẹ́ ra kẹ́nẹ́ àtàmúré ìyáwá ní ẹ̀dá kun ẹ̀ bá ń kọ́ sí ń wí èmi ọ̀pọ̀ sí ń wí ẹ̀dá kun kéré ló wọ́n ẹnì kan bá ní àyà náà sínú olùkọ́ yóò bá dáadáa ní àtàmì ló ń pè ní àtàmì ìyáwó ti ta fún ẹ̀dá kí wọn náà tún ìgbọ́ ò nínú àwọn méjèèjì ta lórí atare pé nù wọn atare náà lọ fẹ́ rà ẹ̀dá kò ta lórí atare pé nù àwọn méjèèjì nígbà tẹnu àkọ́kọ́ tó lọ́n fẹ́ ra àtàmúré tẹ́lẹ̀ kejì ní kò kọ́ yóò bá ní ìyá àtàmúré ní pè ní àtàmúré tó ń náà ti ra atare pè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn kọ̀dáríyà àti jàbáríyà náà ni. àwọn jàbáríyà àwọn sọ wípé àlàáfúrú àlàáfúrú màjìbúrú mi fèrè yìí lẹ́yìn sẹ́láwo ni kòdùrá wà lẹ́yìn sẹ́láwo ni kírọ̀dá. ọlọ́run ló ń jẹ wá ń pa láti téèyàn bá ti rọra ìròrí wọn yẹn tọ́ba lọ jòkó ti ìròrí wọn náà lè sọ̀rọ̀ látara ẹ̀ tí wàá gba ah, ọlọ́run ti àfihàn àlù sunna wal jamaa ọlọ́run ti tún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe lábalábẹ́ nù ìwò ìròrí wọn yẹn àwọn ń tún bí ọ̀pọ̀lọpọ̀ wọn kọlù lẹ̀ o ìyẹn ló palẹ̀ pẹ́lú mi yóò máa hu ìwà àbàjẹ́ wọn lọ ni ìyẹn ló fà ló jẹ́ pé a máa sọ káàkiri káyọ̀ lọ́mọ yàtọ̀ bẹ́ẹ̀ ni alifikirati sabikon sabikotul mada sabikotul firqa ìròrí yẹn ti wà tipẹ́tipẹ́ àwọn gèbèrè kan sọ ipa Allahu amara náà bìí ádá ọlọ́run lọ́pàá alájà káwọn ti gèbèrè tọ́lọ́wọ́ tuntun wọn pé àmìrà ànẹ́bì sọ fún afẹ́kẹ́ ni o láyé amúrù máa dá láyé amúrù bẹ̀rẹ̀ pàṣẹ ọlọ́run ọ̀jẹ̀ pa láti ẹ̀kọ́ máa ti bàjẹ́ láíláí ọlọ́run ọ̀jẹ̀ pa láti ẹ̀kọ́ máa ti kúfúrú ọlọ́run ọ̀jẹ́ pa aláṣẹ kọ́ máa fi ṣíríkù láéláé tẹ̀bí láti gbà wọn mùsùlùkù ni wọ́n ti sọ yẹn lọ́dún ayé àná ẹni sọ́mu máa wà lù sẹ́là kò tí ì sin sin já sí kọ́ọ̀tù jàmbá líla ń bà yẹn ṣùgbọ́n títíra yẹn kékeré títíra yẹn ti wà dájú ìrònú yẹn ti wà láti kà yẹn. ọdún yìí tó tú ayé àbá àwọn awúmọ̀rún táàkùnrin kan jalè wọ́n ní kí lóòótọ́ jalè ní kọ́dà rúlà kọ́dà wà lọ́rùn nígbà wọn jáde jáde àwọn ọmọ rẹ̀ ni ẹ gbé ọwọ́ ẹ̀ àbẹ́kẹ́ni ẹ fún lẹ́gba kẹ́ǹtù gbé ọwọ́ ẹ̀ ọ̀rọ̀ làwọn bàbá rẹ̀ ló pé é ṣe nà ah. ọ̀ràn kan làwọn ọ̀nà tó dà wọ́n bá tó ní ẹ̀yin náà sí èso ọ̀ràn méjì lọ́dà ó ti parọ́ mọ́lọ́hùn ẹni bá ti ta parọ́ mọ́lọ́hùn ẹjọ́ jẹ gbabilá náà fún parọ́ mọ́lọ́hùn olólè tọ́jà ẹ̀ gbé lọ́wọ́ torí pọ́ parọ́ mọ́ lọ́wọ́ ẹ wo fíkìrà yẹn náà ti wà ń gbà náà àwọn fíkọ̀ tá a wí òbí yìí láyà bá ọkùnrin náà ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n á bẹ́ lómi ẹni pé ọ̀pá táwọn fíkọ̀ yẹn wá bẹ̀rẹ̀ àwọn kan náà padà tó wá ṣe táwọn ń sọ̀rọ̀ àní kọ̀dà ríyà àwọn náà bá bẹ́ takò wọ́n ṣe ẹ má wọn lóhùn wọn ò gbádùn àti àwọn wọ́ orí wọn gbálẹ̀ wọ́n sáàtọ̀ ogbó sí ìbẹ̀rẹ̀ fún wọn wàtá alẹ́ pé lóko tí wọ́n yá ìwọ́n nílá kọ́dárù wà láàmú ògbónù tẹ́mẹ́ta ló jà ìsọ mú sọ̀rọ̀ wọn sọ títí wọ́n ń ṣe wọn lọ́wọ́ òsì ẹ̀mọ́ sí rárá à àwọn náà tó kọjá là wọ́n bá bá òdì mọ̀ sí ìtumọ̀ lá láàmú ògbónù ìtumọ̀ lẹ́ni pé láyà àdámù má yẹ fàdó kọ́bìlàwò ẹ wá àná tó tún kọjá rẹ̀ kí làwọn tó ṣe o àwọn tó ṣe ìsinádùn gáàlì ilà Allah subhanahu wa ta'ala wọ́n ṣe náfíù àlẹ́ ẹlmọ̀lẹ́ àṣẹlẹ̀ ìmọ̀ ilẹ̀ gbogbo nǹkan kọ́bìlà kọ́ìkì ìtajú kọ́nà òun tó dáa àwọn náà fún kòtù pẹ̀lú ọlọ́run. torí ìdí eléyìí pẹ̀lú ọ̀rọ̀ káwọn kan máa sọ kankan tí ọba múnú ẹ̀sìn kó wá jẹ́ tuntun pé àwọn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ó sọ wọn tí wọn bá ti lódodo ó sọ wọn bá sọ fún sọ̀rọ̀ lọ́yìn ó mọ̀ á fún lọ́wọ́ ọlọ́run ti wọ́n lọ́wọ́ àgbéyà ìrọ̀lẹ́ ní àmà ló sẹ́kùn mọ́ àwọn kúrú mọ́ máa sọ àtẹ̀tẹ̀ yìí ẹ máa fẹ́ pẹ̀lú olódodo ẹ̀dá tí ẹ bá ti wà pẹ̀lú olódodo ẹ̀dá ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ kéèyàn náà ti máa rí ara yìí pé ẹni wọ́n lè pè sákìyèsí nìyí. àwọn wà ní káwà sí nìyẹn òun láti wá yà sí ibi pé àbáwọ̀ Abubakar tí wọ́n wá ń sọ wípé inú rẹ̀ ò dùn nígbà tá ànábì inú fún fẹ́ni inú rẹ̀ tún gbà tá ànábì kú inú rẹ̀ ò bàjẹ́ àti àbáwọ̀ Umar ah subhanallah inú àbáwọ̀ Umar kọ́ bàjẹ́ fún ọmọ tí wọ́n ti náà àbá àwọn ọmọ inú wọn bàjẹ́ débi pé wọn ọmọ tí wọ́n ń ṣe mọ́ torí pé nítòjú eré fún wa mo sọ pé àwa bá ṣe lẹ́wù kan lọ́mọdà ẹgbẹ́ ni mo rọ́jà àmọ́ wa nínú tó ṣẹlẹ̀ nígbà yẹn wọn ìfún bàbá ànábì fún sábà ọmọrù kọ àbá ọmọrù láyé ẹni wá kéde bá ànábì fún ànábì òkú ẹ gbọ́dọ̀ bá ànábì fún o ẹ gbọ́dọ̀ ẹ

kótó wá nínú pé àbá ọba tó wá òun pé ah, àbá aláwà sí táwọn àwọn òun báyìí náà ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ àbá àbá tó kọ́kọ́ wá bẹ̀rẹ̀ bẹ ibi jíṣẹ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ náà nìyẹn báwo la ti fẹ́ yé káwọn ọlọmọ bá lẹnu tuntun kí iṣẹ́ ò lè tètè bẹ̀rẹ̀ àbá àbá tó bá bọ ta lẹ́yìn ìgbà tí wọ́n ti àpò wà lẹbi lórí náà wọ́n kí ìṣèjú àná ti tó wọ́n ti wà náà subhanallah wọ́n ní kíni tífẹ̀n hajjan kọ́mọ ìkútẹ̀. ọ̀rọ̀ táwọn àwọn àwọn àbá tó sọ̀rọ̀ wà á rí yẹn tífẹ̀n hajjan kọ́mọ ìkútẹ̀. à lábáwọ̀ ìkọ́ nìkan. lábáwọ̀ ìkọ́ ọ̀rọ̀ fẹ́ nìkan àyàfẹ́ tí wọ́n bá fẹ́ tìlú tẹ̀lítẹ̀lí. ẹ̀sìn wọn tẹ̀ táwọn káyọ̀ ní káyọ̀ mẹ́lẹ́ lọ́wọ́ àti àkọ́bà lẹ́bi lóyún ó kí díẹ̀ ọwá bọ́ta wà ní mọ̀nkánà yá àbúrú Muhammad abakọ̀dé máa Muhammad wà mọ̀nkánà yá àbúrú lọ́ha fa ìnà lọ́ha ayọ́n láyàmù ẹni wọ́n bá mọ̀ pé ànábì lòun sì lójú ayé àná ànábì ti kú o ṣùgbọ́n wà mọ̀nkánà yá àbúrú lọ́ha ẹni wọ́n bá mọ̀ pọ́lọ́ lòun sìn fa ìnà lọ́ha ayọ́n láyàmù ọlọ́run àlàyé níbi ńgbà o ọ̀rọ̀ tó káyọ̀ bá wà bá tó nìyẹn kọ̀ wá pẹ́ sílẹ̀ àfa wá tó wá lọ láti kò áì láti lè di àwọn ìwọ̀n rẹ̀ ibi ọ̀rọ̀ àbá àwọn ọmọ rẹ̀ jáde àtàwa ní kéde ní lẹ́nìkan kò gbọdọ̀ kéde kó o ní ìgbà yìí ká àbá wà bá tó nìyẹn wọ́n wá gbọ́ ayé àkùnrin tá a bàbá fi ka ìdè wà má muhammadu ilà ọ̀hún kọ̀lùkọ́lẹ̀ ní nkọ́bìlì ní rúdùn afa ìlú. مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا أها وسيجزي الله الكافرين آه أنبي ìyẹn náà lànàbì náà ipò ànábì ò lè kó kọ́ mọ́ kó ànábì náà ò já má nǹkan kan ní gẹ́gẹ́ ni wọn.

àbá àbá tó ṣe wọn kò ṣe kí ni o kò ṣe ìkórira àkàkà bẹ́sìn ọlọ́run kò sí kẹta tó nínú ẹ̀sìn ọlọ́run ká lẹ́sìn ìbílẹ̀ fún ọ. ọlọ́run àtòkò kálukú tó bá dúró lórí ká lẹ́sìn mú wáyé ọlọ́run ẹlẹ́sìn. jẹ̀mọ́ mùsùlùmí àbá àbá ọmọ síbẹ̀ yẹn lọ́rọ́ wọn tún wá padà ẹ̀ tó tọ̀ wọ́n lára ẹ̀ pé kí ni bí ìgbà bíi tiẹ̀ gbọ́ ìbáyọ̀ ọpọlọ rẹ̀ ọpọlọ mi wá sọ̀kalẹ̀ padà ẹ̀ tó àgbà bá nàbí jáde láyé yẹn. mo wá sọ kankan ń bẹ̀ yẹn ẹni pé àwa tí àwa jọ wà ní ojú wọ́n tẹ̀lé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn ò sí jáde síta ní ojú ìsí ìjọba ẹ̀ abẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn ò sí ìfẹ̀lẹ̀ lè láwàá ti lóyún fún àkàn lóyún ọ̀rọ̀ yẹn jẹjẹjẹjẹ lọ́jọ́ rẹ̀ àti kúkú àyẹ̀ ká kọ̀bẹ́ tí ó ṣe méjì náà lọ́wọ́ ọ̀sẹ̀ tẹ̀lé náà lọ́rọ̀ yẹn kan lè jáde lọ. táǹtọ́ pé wọn ò ẹ̀kọ́ ẹ̀kọ́ tẹ̀lé náà láìlè fi ìlú tẹ̀lé náà ni mo gbọ́ ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ tó ń kọ́ ẹ̀kọ́ alárùn kọ́kọ́kọ́ tí wọ́n bọ̀ ìlú lórí ẹ̀kọ́ náà ká tẹ̀lé kẹtẹ̀ tó ń kàtẹ́ náà. gbàgbọ́n èmi náà kí náà èmi náà ká àwọn àwọn tíra kan ní mo rò bá bẹ yá àwọn àwọn náà ká àwọn kankan ní tíra òun làwọn náà ló gbà jọ náà. a kò sí púpọ̀ wọn ti wọ́n ti sọ ní wọ́n bọ̀ à ń pè kíní kan ní títí rẹ̀ àwòrán ìyá wọ́n máa ń tẹnu wọn fún wa tó wá ti dá àbá àtọ̀ láti mọ káàkiri pé títí rẹ̀ àwòrán ìyá etí ọ̀kàn lọ́wọ́ máa ń ṣe etí ọ̀kàn ọlọ́wọ́ máa dáwọ́lé èyí gbọdọ̀ mọ́ ká sẹ́yìn títí lọ rẹ̀ wíyá títí lọ rẹ̀ wíyá sí làwọn àbáwọ̀ àbáṣọ̀rọ̀ àbáwọ̀ ọmọ òun náà tí àwọn tí wọ́n pé nínú wọn nínú wọn bàjẹ́ táwọn. anábì ti kú a gbọdọ̀ tó kọ́lẹ̀ lórí fún anábì ti kú ẹnu wá bàjẹ́ nìkan ká má lọ fún gbogbo tí anábì bá fẹ́ dé láàrin ká kọjọ kọ́lẹ̀ ká mọ́kàn sínú ibi tó bá fẹ́ dé yẹn ẹgbẹ̀rún kan mi kódà mílíọ̀nù kan lè bàjẹ́ lórí ẹ̀ fíkìrù àwùlàwùdí àti táwọn mọ̀ ṣe báwọn kẹ́kẹ́ máa bẹ̀rẹ̀ ṣe bí àwọn ìsìlábà ti wúlá sí bẹ́ẹ̀ tẹ̀lé ìsìlámíyà àkọ́kọ́ àwọn bá tọrọ ọdún kan náà pé àní kéde bá lẹ́nu abẹ́ ẹ̀kọ́ ni ìlàbù ti lẹ́lẹ́ ẹ̀mẹ́jà kéde fún bẹ́ẹ̀ ká kàn ká ká lọ lè mọ́lì kan ká mọ́ ti sọ̀kú àwọn kéde náà ni ìjọba náà láti mọ ara ẹni tí bá ń sin ọlọ́run lójú ayé ànẹ́bí lóòótọ́ abẹ́ tó kú fẹ́ẹ́ pé ojú ànẹ́bí ní í ṣe ẹ wá nínú ọ̀rọ̀ làyé bí ló bá tó àbàjẹ́ kọ́. láwọn ọ̀gá ìtọ́jà láti pé kẹ́ni gan lábẹ́ wípé ohun tàbí sáwọn ọ̀tọ́lẹ̀ náà jàbàríyà àti kọ̀dàríyà tẹ̀ bára kọ̀dàríyà padà tó ṣe tó kú ẹ̀rẹ́kọ̀ òun ni tó ń fa ìsọkúsọ táwọn nínú àwọn padà sọ lẹ́yìn ìgbà tó ń ga àwọn pẹ̀lú pé inú àbá àbá tó lò bàjẹ́ inú àbá àwọn ọmọ rẹ̀ bàjẹ́ gbàtà náà ti jáde láyé àwọn ọmọ náà padà tó wá sọ̀rọ̀ bàbá wọn lọ kẹ́ni wọ́n lápá àwọn abáṣẹ́ àtàfà àwọn ọmọ òun ọkọ̀ ní àlẹ́bí àyè ìgbọ́ yẹn yẹn náà bẹ́ẹ̀ ni lọ́nà ń kọ̀ wọ́n ní yẹn náà bẹ́ẹ̀ ni kí wọ́n sọ báyìí jẹ́mọ́ mùsùlùmí torí náà lè jẹ́ kẹ́lẹ́ tí ṣe máa rí nìyẹn torí di eléyìí ìdíje táwọn àbọ̀ wa bá fẹ́ ìdíje àtàwọn àwọn ọmọ àwọn kan ti wá ń yí wípé ẹ mú tó bá ti sin àlẹ́ nì ẹjọ́ àárín ọdún máa ti kà mí. gbogbo ilé ìlọ́wọ́ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ náà lù kọ́ hàn tí gbogbo náà bá wọn bẹ̀ tí gbogbo náà wọn máa wẹ̀ àbí ilẹ̀ kan náà wà ìka náà sì máa bàjẹ́ lọ. bí ọba sọ láyé pé ọlọ́run fi àwọn bá wa bá ti rà bàbá wa wọn pa náà nígbà tí bàjẹ́ ṣebí wọ́n ti péjọ sí ṣẹ̀kí bá tùbà ní sáyà àìbẹ̀kọ́ nínú ìtàn àwọn akẹ́kọ̀ọ́ ti lọ kójọ sílẹ̀ àwọn àlàǹkọ́ọ̀rù ti lọ kójọ sílẹ̀ àtàwọn àtàwọn àwọn àrùn àjùmù náà níwọ̀nba náà kí àbáwa àbúbákì àtàbáwa ọmọ àti àbáwa àbúrú mẹ́yà olùjàwà káwọn mẹ́jẹ̀ta ó tó tọ̀ èyí tó ilẹ̀ ń wọn ni pé àwọn ará ìlú nàìjíríà ni ó jẹ kàlífà lẹ́gbàdá rẹ̀ ti jáde láyé bàtà ará ìlú mọ́kà débẹ̀ ń rárá o àwọn ará lọ kó jẹ́ tó pé ìlú mọ́kà ti jẹ́ àná lùú àwọn ìlú mọ́kà náà ti jẹ́ bí ìbẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ rẹ̀ tó wá wá dúró ń gbà náà kálífà tó wá láti lu Madina níta àwọn bá tán ta lọ́nà parẹ́ bìtínà ọlọ́run parẹ́ bìtínà pẹ̀lú ọ̀la ìjẹ́ bí àwọn àbá kùn náà káwọn àbá kùn wọn àdìjẹ́ wọ́n bá tún ní àwọn ọ̀kan lẹ́nu tí wọ́n sọ ọjọ́ tó yẹ kó ní ti ìlú àyà tí wọ́n tó ọ̀rọ̀ ìwá nínú ìgbìmọ̀ àlùkò ní ìfà tó ń kúrọ̀ yìí ń tọ́parẹ́ ọ̀rẹ́ nìyẹn ta àlẹ́kọ̀ọ́lì pàtó ìsinmi kúrò yìí ẹjọ́ jẹ màdúbà láti lè gbé ìlú wa. ọ̀rọ̀ ti hẹ́n ọ̀rọ̀ ti parí sí. nígbà tí wọ́n ti wá sábà ń bàbá máa ti tọ́wọ́ lẹ̀ tẹ̀ láti gbàgbé káàdì fọwọ́ láti ìlú kúrò yìí. ẹjẹ́ ká bá ọmọ ọ̀rọ̀ wọn ti màdúbà. ọlọ́run máa ń kọ́ ọlọ́run máa ń gbé òrẹ̀ kalẹ̀. isi máa jẹ́ títàn yẹn wà lẹ̀ torí àwọn tí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ torí àwọn lè ní torí àwọn tí ó sọ̀rọ̀ ìlọ sọ̀rọ̀ ẹ wo ìta àwọn ọmọ ara náà pàtó náà ní òun fẹ́ kí ànẹ́bí ṣe ọlọ́run máa kó kí ànẹ́bí ṣe nídìílé ẹni tó mọ nǹkan kọjù láyé yóò ní sí ẹni tó hápù lọ́gàá ọlọ́run kó lè bẹ́ nǹkan kó ti kọ́ mọ̀tẹ́ tí ọmọ nǹkan kan tó ànẹ́bí kó sì má ti ẹni tí ó wà áṣírọ́ òkèrọ́ àdáì wà pàtó àdáì tó tó ànẹ́bí kó jẹ́ ìdí ànẹ́bí nígbà tó náà fẹ́ gbé ètò yẹn kalẹ̀ tó ń fi máa fi kọ́ nípa ìgbà yẹn ó ti máa ń jọ́jà rè wọ́n ní wọ́n lẹ́nu bá ẹ̀ka kiri kúrú lè yìnà rọ̀kúlẹ̀ abẹ́ǹdà ẹni tí ó máa jẹ́ òṣìṣẹ́ ká gbé ìdè fún yín yóò jáde láti ìdílé kò máa mọ kò máa kà àrẹ́lẹ̀ òbí kọ kò lè kà ẹ wò lá. torí ìsọ́ọ̀tì àjọpàlà máa sọ fún ẹgbẹ́ kí ni o ìkítà sábà á fàyíyà kùlá àlẹ́ ìbú kúrọ̀ tá wá sí ìlà. àdúrà náà sọ pé àwọn àpèkọ ni wọ́n pè fún ìdálé yìí tó wáyé wọ́n ń pè kọ́mọ ní kọ́ọ̀lẹ̀ tó wá àwọn iṣẹ́ wọn bá lá àwọn àjọ ohun ànánà ni kátólà àwọ̀lì iṣẹ́ àwọn abẹ́ni ànánà ló náà tó ń pàbí kọlẹ̀ fún kọlẹ̀ tẹ́lẹ̀ fún wọn sọ àbí wọn kọ́lù ṣùgbọ́n ọlọ́run ti tẹ̀sí ẹ̀ka rẹ̀ fún wọn al alùmí yẹ̀sẹ̀sí àyẹ́kú yẹ̀sẹ̀sí àyẹ́kúrá àtànà kúrá náà nà bọ́lá wúlú ti kárí àṣàlùbí láà ọlọ́run ti tẹ̀sí ẹ̀ka rẹ̀ ìyẹn náà ni èyí tó ṣẹlẹ̀ ń gbọ́ náà táàbà wà bá náà ìgbà tí ó mẹ́sàn-án ta lẹ́nu kọjá àdúrà kò dákọ̀ ara ẹ̀ ó ìtẹ́sùn wá pé ó dákọ̀ ọmọ àwọn fún kìí sábà ọmọ nìkan ó tún dákọ̀ àbúgbé pé ẹja mẹ́rin kan káàbà àbá ọmọ tó wá dìde pé ẹrù yìí èsè ìtumọ̀ lè tẹ́lẹ̀ lákòókò yìí o kì í sèmi lọ́kọ́ kan àti pé tí ń bẹ́ ńlẹ̀ yìí mo mara mi àwọn sílíkù níyà nìyẹn o ìní òdodo wọ́n ní òdodo pẹ̀lú ara wọn wọ́n sì máa kínú kálukú kí ló wọ̀ sáà lásìkò táwa yìí èmi kọ́ mi darí àtìkù tí ń bẹ́ ńlẹ̀ yìí kapásítì yìí ò gbé ìdarí àtìkù ẹni tó nípa ẹni tó dé tó sọ fún ayé àríwá tó ní kúrẹ́ ìsáyẹ̀ ń sọ ẹni tí ó jáde tó sọ fún ayé pé ẹni tó hàn pé ọlọ́run lòún sìn lóòótọ́ ọlọ́run lòún sùn àlẹ́ yìí táwọn èèyàn ti gbà bẹ́ẹ̀ náà tí ìgbà tí tí ìgbà tí tètè fún tó ṣe déédéé tó padà sípò òun náà lẹ́yìn kọ́kí àdúgbà ní tó padà sípò tọ́ èmi gbà pé àbá àbá ti ní àdúgbà látòun lọ òun òun lẹ̀ sọ jẹ́ èmi ti kàrífà bá a bá tún kéde òun kàrífà látòlè lọ bẹ́ẹ̀ làwọn yẹn ti ṣe bẹ́ẹ̀ à pẹ̀lú ẹ̀mẹ́ náà níjọ náà ètò ti tún padà sí i láàrin ìgbà yẹn tí báwọn àtàkùn kọ́ fọ́tún láàrin àtàkùn tẹ́lẹ̀ lẹ́yìn nígbà tó pọ̀ kẹrin láàrin ti kàn fọ́tún láwọn òṣèlú láàrùn wá iṣẹ́ tá a bá ọ bàbá tó kọ́kọ́ ṣe kékeré ọ̀rọ̀ rígbà lọ́kọ́kọ́ gbájúmọ̀ gbogbo nítorí bá ti kó rẹ̀ ti sánìyẹn báwọn àtàkùn láàrin ẹ̀ torí pa ànábì sí kẹ́ni wàá sọ pé ìyẹn ò dùn ìsọkúsọ ni wọ́n ń sọ ìsọkúsọ pátágbà òun ni wọ́n ń sọ léyìí tó sì bá a bò nínú ẹ̀sìn èyí tí wọ́n sì ń sọ yẹn títí mo wá fi sọ wípé kò ní dáa káà náà sọ̀rọ̀ lórí ẹ̀ pátá wá parí àbá kan wá sọ̀rọ̀ yìí pé àwọn fojú wò ní pé ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ yẹn ti sọ kò ní ìdíkẹ́ ìjọba sọ̀rọ̀ pa rẹ̀ náà. pé àákàn ó sọ bí ẹni káwọn à mo lẹ́ẹ̀dí àti sọ̀rọ̀ wọ́n lọ wá ní kí àwọn àbá wa àbọ̀ àbúlá tó wà ní ògùn náà àwọn ti bá wọn sọ̀rọ̀ kò jẹ́ kọ́rọ̀ padà náà wọ́n wá ní pẹ̀lú ń láàmà ti fi ní o láàmà dákẹ́ gbogbo àgbàrá máa sọ̀rọ̀ inú àwọn sọ ní wá sọ pé wọ́n sọ̀rọ̀ àwa ti mẹ́nu bá nǹkan kan tó ṣe pé gbogbo ẹni ó bá ti gbà kí wọ́n bá bùkún kan àwọn sọ̀ wá bà kò sí ibi tí wọ́n lọ ìsìláàmù náà wà bùkún yẹn. mo wá lọ máa di ìsàn wa. mo jẹ́ pé àwọn tí wọ́n bá bùkún kan àwọn sọ̀ wá bà yìí nínú àwọn tí wọ́n mọ̀ sọ fún yín èmi gbọ́ pé wọ́n máa tó sì dájú pé àwọn tí wọ́n kà nípa wọn dáadáa àwọn tí à wọ́n já òkè nínú ìwọ́n tó bá fẹ́ gbà wọ́n ti wọ́n pé ọ̀sán fẹ́ máa àti kọ́ gbà yí pé àbáwa umar àbáwa bakri ìyàwó aisha ìyàwó afọ ìnà ọlọ́gbà pé inú náà ni wọ́n wà. mo wá lọ fojú wo àdìsí kan pẹ̀lú gbogbo ìpìlẹ̀ tí wọ́n pátá mọ̀rọ́ tó kù dì ìpele ni. náà kálá àtà ìpele náà ni àdìsí kan náà ló ń wúwo wa àdéhùn kan tó ń lo ọgbẹ́ wa hàn àbá ọmọ ọ̀nà lọ́ba ti wà sẹ́ni tẹ́ wá lọ́mọ ẹ̀ mẹ́rin tẹ́ bá ti wó ẹni yẹn kí ló kù ìdáàrí islam islam tó yẹn nù pàtàkì náà bá àwọn ọmọ ọmọ ẹni tá a bá ti wó àbáwọn àbákì kọ́mọ ẹni kí ló tó wá kù mọ́ ọ̀rọ̀ ìfẹ́ lè mìíràn kò tí ì dá nẹ́yìn wọ́n fi sọ fún pé rẹ ọmọ ìtàn lóhun mú kèrè lórí bàbá onípàbù lọ́dún gbé bàbú rọ rẹ̀ dé kí bá sọ ló sọ lọ. òun ló sọ bẹ́ẹ̀ bí pé máa sọ rẹ̀ ánà òsọ̀ wà ń làmù àárọ̀ òsọ̀ bí ìtú ìrìhùn náà tó bá sọ ẹ̀kọ́ lọ mo sì ẹ̀kọ́ lọ. sọ̀rọ̀ nàìjíríà kàṣùpá àwọn èèyàn yàtọ̀ ọlọ́run ọkọ̀ kó wa kalẹ̀ fún láti fi lè mú kẹ́sì fúnra ara rẹ̀. àbáwá ọmọrù ló bá gba àdìsí yẹn wa àdìsí àwọn fẹ́ràn àdìsí jìbìrì àbẹ́ẹ̀kọ́ ni òun náà ní gbogbo ìpínlẹ̀ ẹ̀sìn wa àrùkánù lè Islam àrùkánù lè yimán àrùkánù lè Islam mẹ́rin àrùkánù lè Islam àrùkánù lè Islam rúkùnù wáyé fọ́kàtì orígun kanáà lòun àríṣì náà ló kó sínú àti àwọn àtùkà àbáwà ọmọrùn náà kí ẹ̀bá tí wá lọ wó bí máa wọ̀n yẹn kí ló kùnmọ́ náà ẹ̀sùn wó yẹn náà nù orí ìdí eléyìí a gbọ́dọ̀ dákẹ́ o gbogbo ibi tọ́lọ̀ bá ti kàn bí wọ́n náà bá ti wọ́n náà ń jẹ́ ká mọ̀ràn pé àwọn sọ ábà ìfẹ́ tí wọ́n rí bí o kò ìfẹ́ tí wọ́n fẹ́ lọ àbùkù kan o ẹnìkan ò lè bá wọn máa ẹnìkan olè jẹ́kẹ́lẹ́ ẹnìkan olè bá àwọn sọ àbàmọ́ ká mọ́tara wa jẹ torí ìdí eléyìí látọ̀rí àbáwọ̀ àbúgbàtì tó fi kárí gbogbo àwọn sọ àbà nẹ́bí lọ́ba akẹ́gbùgbùn wọn o lọ́ba àforíṣì wọn gbogbo àwọn tó wá ń sọ fún sọ́dọ́pọ̀ àwọn sọ àbà lọ́ba àbáwọn náà sọ náà o gbogbo àná kájọ wà nìyẹn náà ní ìdùnnú gbogbo wa kọ́dọ̀ kó tún tún kálukú àná ní àlàáfíà tó pé láti lè tún máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ wa bí insha Allah ta'ala àwọn ọmọ tẹ̀síwájú ní ìgbà míì láti nù síra al-Mulaqatul Nabi sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa